Yorùbá Broadcasting Network. ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá tí ẹ sì ń gbọ́ wá ní ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń ṣe ìgbédìde èdè Yorùbá ẹ tún káàbọ̀ sórí àgbéyẹ̀wò ìròyìn fún ti òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlá oṣù kẹsàn ọdún twenty twenty three anna ọ̀làdàyọ̀ fátùpé náà ni oníròyìn yín fún ti òní ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà àwọn ọlọ́kọ̀ àjàgbé akẹ́rù ló ti ń ṣe ìfẹ̀hónúhàn tako ìlọ́nilọ́wọ́gbà eléyìí tí àwọn òṣìṣẹ́ ọgbà àtúnṣe ìwà ìdá àwọn ọmọ ológun ojú omi ilé wa àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ń ṣe sí wọn láwọn ojú òpópó ní ìpínlẹ̀ Èkó àwọn ọlọ́pàá ló ti rọ́wọ́ tó òṣìṣẹ́ ilé ìfọkànkan eléyìí tó jí ọkọ̀ oníbàárà gbé nílùú èkó àwọn méjì ló ti jáde láyé bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ṣe ṣe ìkọlù ní ìpínlẹ̀ ọ̀ṣun àkérédolú ló ti dá àwọn olùrànlọ́wọ́ pàtàkì fún igbákejì rẹ̀ dúró ní ìpínlẹ̀ ondo kí ẹ tó gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sókè lọ́hùn ká padà dé fọ́nrán tó ń lọ lójú ìwòran yín ló ṣe àfihàn ìfilọ́lẹ̀ ìjọba àpapọ̀ bí wọ́n ti ń ṣiṣọ́ lójú eegun ti ọkọ̀ ojú irin tí ó mọ̀ kẹ́rù láti Ìbàdàn sí ìlú Èkó wọ́n gbéra láti Àpápá lónìí nígbà tí ẹni tó jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ Sèyídù Ankali tó wá láti ṣiṣọ́ lójú eegun ètò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí eléyìí tí ó máa lọ láti Ìbàdàn sí Èkó ìṣísọlójú eégún yìí ló wáyé lónìí láti èbúté mẹ́ta kí wọ́n tó wá gbéra lọ sílùú àpápá nígbà tí wọ́n ń ṣe ìṣísọ lójú iṣẹ́ tuntun tí ìjọba àpapọ̀ ṣẹ̀ ṣe yìí ọkọ̀ náà ìyẹn kó ojú irin tó ń kẹ́rù tó jẹ́ onípele mẹ́ta ló kún fọ́fọ́ fún àwọn ẹrù eléyìí tí wọ́n fi kó bákan náà nípínlẹ̀ èkó lónìí ogunlọ́gọ̀ àwọn olùgbé ibẹ̀ ni wọ́n ti wà nínú ìfòyà ti ìpòrúurú ọkàn bí àgbàrá bó ṣe gbalé kan tómi sì yálé ní agbègbè ibìkan tí wọ́n ń pè ní Gate House Gold Crescent Òkè-Afá Ìsọlọ̀ nílùú Èkó wọ́n ní àrọ̀rọ̀dọ̀ òjò eléyìí tó wáyé lóru mọ́jú àárọ̀ òní òun ló sọra rẹ̀ di omíyalé ọ̀gbàrá ṣọ́ọ̀bù tó sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti bàjẹ́ tán wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n tètè bá wọn dá sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó tó di pé gbogbo dúkìá àwọn ni ó bàjẹ́ tàbí gba ẹ̀mí èèyàn lọ. ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa níkànnì Yorùbá Broadcasting Network YBN. ẹ káàbọ̀ padà ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ibùdó ìfọpo ti iléeṣẹ́ Dangote ni kò tíì bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ pé yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lóṣù kẹjọ tá a lò tán èyí tí ààrẹ iléeṣẹ́ Dangote Group Aliko Dangote ètò sọ nígbà tí aláṣẹ tẹ́lẹ̀ rẹ̀ níbẹ̀ wà Muhammadu Buhari ń ṣiṣọ́ lójú ibùdó ìfọpo náà lóṣù karùn-ún ọdún tá a wà yìí ibùdó ìfọpo yìí ní ìrètí wà pé ó yẹ kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lóṣù tó lọ àmọ́ tí a ò rẹ́jẹ̀ tá ò sì rómi rà agbẹnusọ iléeṣẹ́ elépo bẹntiró ilé wa NNPCL Gabardine ló sọ̀rọ̀ lóṣù kẹfà pé iléeṣẹ́ NNPCL ni yóò dín epo tí wọ́n ń kó wọlé kù lóṣù kẹjọ ní kété tí ibùdó ìfọpo ti Dangote bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ lẹ́nu àwọn alágbàtà epo bẹntiró nílẹ̀ wa ni wọ́n ti sọ pé wọ́n ti dín iye epo tí iléeṣẹ́ nnpcl ń kó wọlé kù tó sì jẹ́ pé iléeṣẹ́ ibùdó ìfọpo ti dangote ni kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí faruk ahmed ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lóṣù kẹfà lòun náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ nnpcl yóò dín iye epo tí wọ́n ń kó wọlé kù nígbà tí ààrẹ ẹgbẹ́ pengasa nílẹ̀ wà Festus Osifo sọ̀rọ̀ tó ti gba ìjọba àpapọ̀ ilẹ̀ wa lámọ̀ràn láti gbájúmọ́ píparí ibùdó ìfọpo tó wà ní ìlú Port Harcourt dípò tí wọ́n fi rọ̀gbọ̀kú lé ti iléeṣẹ́ Dangote tí wọn ò mọ̀gbà tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn olùgbé agbègbè Ìlaró tó jẹ́ olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Gúúsù Yewa ní ìpínlẹ̀ Ògùn ló ti ń béèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ gómìnà dàpọ̀ abíọ́dún lẹ́yìn ìgbà tí afárá tó wà lórí odò fùfú tó ti jìn sínú odò lópin ọ̀sẹ̀ tó kọjá afárá kékeré kan ló wà lórí odò yìí èyí tó mú kí ìgbòkègbodò ti ènìyàn àti ti ọkọ̀ kó rọrùn fún àwọn olùgbé ìlú náà pàtàkì jùlọ fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe ìjọba àpapọ̀ tó wà nílùú ìlàró àwọn oníròyìn ló ṣe àkójọpọ̀ rẹ̀ pé afárá yìí ló padà jẹ̀ lópin ọ̀sẹ̀ eléyìí tá yìí látàrí òjò àròkúrọ̀ tó rọ̀ àwọn ènìyàn ló ti wá kó igi dí ojú òpópónà yìí láti má ṣe jẹ́ kí àwọn ọkọ̀ kó máa rì sínú odò náà tí wọ́n sì ń ké ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba àpapọ̀ láti dìde sí ìrànlọ́wọ́ wọn ìkan lára àwọn olùgbé agbègbè yìí torúkọ rẹ̀ jẹ́ Jenny Kushoro ló kẹ́dàárò pé ipò tí afárá náà wà ló ti burú jọjọ tó sì ti ń fa ìnira fún àwọn olùgbé ìlú Ìlaró téyí sì ti mú kí àwọn kó máa wá ọ̀nà ibòmíràn gbà gbogbo àwọn olùgbé ìlú Ìlaró àti àwọn agbègbè tó múlétì tí wọ́n lórí afárá yìí ló ti ń kẹ́dàárò látàrí bí ìnira ti ṣe dé bá ìgbòkègbodò wọn àwọn ènìyàn ló ṣàlàyé rẹ̀ síwájú sí pé bí afárá yìí ti ṣe jì sínú ni yóò ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọn yóò wọlé padà sí ẹnu ìkẹ́kọ̀ọ́ wọn lọ́sẹ̀ tó ń bọ̀. bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń wọlé padà sí ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ èkìtì lọ́sẹ̀ tó ń bọ̀ ni ìyàwó gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé ọláyẹmí oyèbánjí ti dẹ́rìí pẹ̀kẹ́ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ọwọ́ wọn ò torí ní ìpínlẹ̀ náà lánàá ọjọ́ ajé bí ó ti ṣe pín àwọn ohun èlò tí wọ́n nílò ní ilé ẹ̀kọ́ fún wọn àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní irinwó ló jẹ àǹfààní ètò yìí ó pàkíyèsí rẹ̀ pé ètò yìí ló wáyé látàrí bí òun ti ṣe nífẹ̀ẹ́ tí ó sì ní ojú àdùn fún àwọn tí kò rí jájẹ tó láwùjọ àwọn akẹ́kọ̀ọ́ yìí ló jẹ́ àwọn tó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti ìjọba láwọn ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ ọ̀hún obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ náà ló pín báàgì ilé ẹ̀kọ́ titun inú èyí tí wọ́n kó ike ìrọmi abọ́ oúnjẹ amóúnjẹ gbóná àti ìwé pẹ̀lú ohun tí wọ́n pè ní marset àtowó ọkọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ yìí tí ìkọ̀ọ̀kan wọn sì gba àwọn báàgì yìí tó kún fún oríṣiríṣi nǹkan eléyìí tí wọ́n kó sí rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ àǹfààní ètò yìí sì jẹ́ ọmọ òrukàn ọ̀mọ̀wé oyèbánjí ló ṣàlàyé rẹ̀ pé ètò ìrónilágbára ti ètò ẹ̀kọ́ yìí ló wà lára ètò iṣẹ́ àkànṣe eléyìí tóun ṣe fún àwọn opó àti àwọn ọmọ òrukàn ní ìpínlẹ̀ náà nítorí pé ó jẹ́ àfojúsùn òun láti máa dẹ́rìn pa àwọn tó jẹ́ opó àti àwọn ọmọ òrukàn tẹ́lẹ̀ sì jẹ́ pé ó ti jẹ́ ohun tóun ti ń tẹ pẹlẹmọ́ ní ìpínlẹ̀ náà gómìnà ìpínlẹ̀ kwara abdulrahman abdulrasaq ló ti bu ọwọ́ lu dídá owó tó mílíọ̀nù mẹ́rìnlélọ́gọ́sàn náírà one hundred and eighty-four million naira padà fún àwọn ènìyàn ẹgbẹ̀rún méjì àti ọ̀ọ́dúnrún two thousand three hundred tó lọ ṣèrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ saudi arabia lọ́dún tá a wà yìí owó yìí ló wà fún àfikún owó tí àwọn ènìyàn yìí san láti lọ ṣiṣẹ́ hajj tọdún yìí ìyẹn àwọn tó san owó tó tó mílíọ̀nù mẹ́ta náírà three million naira ìgbìmọ̀ tó ń ṣètò alálàájì àti alálàájá ní ìpínlẹ̀ kwara ló ti bẹ̀rẹ̀ sí ní dá owó náà padà àwọn ènìyàn yìí ló wà jákèjádò ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ kwara tó fi mọ́ àwọn tí kì í ṣe ọmọ ìpínlẹ̀ náà akọ̀wé àjọ yìí alhaji abdulsalam abdulkadri ló sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan nílùú ìlọrin níbi tí ó ti dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ náà bí wọ́n ṣe tètè yọ̀ǹda owó yìí ó ti wá rọ àwọn tí ọ̀rọ̀ náà kàn láti mú ẹ̀dà ìwé eléyìí tí wọ́n fi sanwó wá sí ọ́fíìsì àjọ náà láti ṣe àdápadà owó fún wọn ó ṣàlàyé rẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní san owó yìí láti àná ọjọ́ ajé ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí àwọn yóò sì tẹ̀síwájú títí tí àwọn gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn tó bá ṣe fi rí owó wọn gbà tán ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tó súyọ lẹ́yìn ètò ìdìbò sílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa ètò fìkalẹ̀ sí gbọ̀ngàn Tafawa Balewa ní ìlú Èkó tó ti pàṣẹ pé kí wọ́n tún ìbòdè ní ẹkùn ìdìbò àpapọ̀ Etí Ọ̀sà ní ìpínlẹ̀ Èkó èyí ló wáyé lẹ́yìn ìgbà tí wọ́n wọ́gi bí Thaddeus Ata tí ẹgbẹ́ òṣèlú labour party ti ṣe jáwé olúborí àjọ elétò ìdìbò àpapọ̀ ẹlẹ́wà inec ló gbọ́dọ̀ ṣe ètò ìdìbò mìíràn láyé àwọn ibùdó ìdìbò mẹ́tàdínlọ́gbọ̀n níbi tí wọn ò ti dìbò tẹ́lẹ̀ láàrin àádọ́rùn ọjọ́ ninety days gẹ́gẹ́ bí ìgbìmọ̀ náà ti ṣe sọ nínú ìdájọ́ ilé tí wọ́n dá lánàá ọjọ́ ajé ni wọ́n ti fi ìdarí ìṣọwọ́ pé kí àjọ elétò ìdìbò àpapọ̀ ẹlẹ́wà inec kó lọ tún ìbò náà ṣe nígbà tí àtà ń fèsì láàárọ̀ òní ọjọ́ ìṣẹ́gun lórí ẹ̀rọ ayélujára x tí a mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí Twitter ló ti fa kò mú òkú rẹ̀ yọ pé kò sí ewu lóko ló gẹ́ fún òun lórí ọ̀rọ̀ àtúndì ìbò náà nítorí pé ilé ẹjọ́ kò tí ì dá òun dúró a ó rántí pé Ibrahim Babajide ọba nìkòrò tẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti Bankole Wellington tí gbogbo ìdíwọ̀n sí Banky W tẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ló pẹjọ́ láti tako ètò ìdìbò ilé tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí. lánàá ọjọ́ ajé ni ọkùnrin kan lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó láti lọ pe ara rẹ̀ ní ọ̀gá àgbà ọlọ́pàá agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ló ṣe àpèjúwe àyà tí afurasí yìí dé gẹ́gẹ́ bí èyí tó yani lẹ́nu bákan náà ni ẹnìkan náà tó wà lára àwọn afurasí tí wọ́n ṣe àfihàn wọn náà pe ara rẹ̀ ní agbẹjọ́rò àwọn ọlọ́pàá ló jábọ̀ rẹ̀ pé àwọn rọ́wọ́ tó àwọn afurasí mẹ́tàlá láàrin ọ̀sẹ̀ méjì táwọn sì gba ìbọn mẹ́rin ọta ìbọn àti àwọn oríṣiríṣi ohun ìjagun mìíràn lọ́wọ́ wọn àwọn ènìyàn mẹ́tàlá yìí ni wọ́n ṣe àfihàn wọn ní olùléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ èkó tó sì jẹ́ pé nínú àwọn tí wọ́n ṣe àfihàn wọn yìí láti rí ẹnìkan tó wọ àgọ́ ọlọ́pàá láti lọ pera rẹ̀ ní ọ̀gá àgbọ̀ ọlọ́pàá cp àti ẹnìkan tó pera rẹ̀ ní agbẹjọ́rò barrister ìjàmbá kan tó ṣẹlẹ̀ sí ọkọ̀ àjàgbé akẹ́rù tó dà wó lórí afárá ọ̀tẹ́dọ́lá ní agbègbè òjòdúbẹ́gà ní ìpínlẹ̀ èkó ló ti dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ ìjàmbá yìí ló wáyé lọ́jọ́ ìṣẹ́gun òní tí ó sì ti mú kí ìgbòkègbodò kó nira lójú òpópónà oníbejì èkó sí ìbàdàn lágbọn ti òjòdúbẹ́gà ẹ̀wẹ̀ àjọ tó ń ṣe àkóso ìgbòkègbodò ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ èkó ló ti sọ pé àwọn ti ń ṣe akitiyan láti wá bí àwọn yóò ṣe gbé ọkọ̀ yìí kúrò lójú òpópónà láti lè jẹ́ kí ìgbòkègbodò kó máa lọ ní gerege bákan náà ni a rí gbọ́ pé ẹnìkan ló jáde láyé látàrí ìjàmbá yìí eléyìí tí wọ́n sì ti ń ṣe akitiyan láti rí dájú pé iye àwọn tó jáde láyé látàrí ìjàmbá náà kò ju ẹyọ kan lọ tí gbogbo àwọn tọ́rọ̀ kàn sì ti wà níbẹ̀ lọ ti dúró wámúwámú láti rí dájú pé àwọn wá ojútùú sí bí gbogbo nǹkan ṣe dúró rigidi lójú òpópónà ọ̀hún àwọn máa fi ẹ̀kúnrẹ́ ìròyìn lórí ìṣẹ̀lẹ̀ ìtòyìn létí bí ó bá ṣe ń jẹyọ lórí ìkànnì wa. àwọn afurasí agbébọn ni wọ́n ti jábọ̀ rẹ̀ ni wọ́n ti já ọkọ̀ akérò méjì tó jẹ́ ti iléeṣẹ́ awakọ̀ ìjọba ìbílẹ̀ Benue gbà tí wọ́n sì ti gbé àwọn èrò tó lé ní mẹ́wàá tó ń lọ sí ìlú Èkó láti ìlú Makurdi nínú ọkọ̀ náà gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àbọ̀ ìròyìn àwọn agbébọn yìí ló dá àwọn ọkọ̀ méjèèjì lọ́nà ní nǹkan bíi aago méjì ọ̀sán lọ́jọ́ àìkú lójú òpópónà àjàòkúta sí ọ̀kẹ́nẹ́ ní ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí ẹnìkan nínú iléeṣẹ́ náà tí kò fẹ́ sọ orúkọ ara rẹ̀ ti ṣe sọ ó ní lára àwọn èrò yìí láti rí àwọn tó farapa bẹ́ẹ̀ la sì ti rí àwọn tó mórí bọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ó ṣàlàyé síwájú sí pé wọ́n ń fẹjọ́ ìṣẹ̀lẹ̀ yìí sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní agbègbè àdógò lẹ́gbẹ̀ẹ́ ọ̀kẹ́nẹ́ ó kéde àárò pé ìṣẹ̀lẹ̀ yìí ló ti ń wọ́pọ̀ jù lójú òpópónà ọ̀kẹ́nẹ́ sí àjàòkúta wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àpẹẹrẹ elétò ààbò láti ṣe gbogbo tó yẹ láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé eléyìí ti mú kí ìbẹ̀rùbojo kó máa mú àwọn èrò tó ń lo ojú òpópónà yìí láti máa sá àsálà fún ẹ̀mí wọn tí ẹ̀rù sì ń bá wọn láti gùn lé ìrìn àjò lójú òpópónà náà pàtàkì jùlọ láàrin ọ̀kẹ́nẹ́ sí àjàòkúta kò ní jù báyìí lọ lórí àgbéyàwó ìròyìn fún ti òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlá oṣù kẹsàn-án twenty twenty three eléyìí tó ti dé sí etí ìgbọ̀nyín àti ojú ìwòran yín látòrí ìkànnì Yorùbá Broadcasting Network àmọ́ ká tó máa lọ ẹ jẹ́ ká wo fọ́nrán eléyìí tá a ní fún wa lónìí. ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ tá a wà yìí a ní bí àwọn ènìyàn ti ṣe ń gbé àpò ìrẹsì nínú ọkọ̀ eléyìí tí ó kàn dúró sí ẹ̀gbẹ́ ọ̀nà à ń fi àkókò ìrọ̀ àwọn ènìyàn wa láti máa ṣe ohun gbogbo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì wádìí gbogbo ọ̀rọ̀ dájú ká tó di èyí tó jẹ́ òtítọ́ nínú rẹ̀ mú àníṣìṣe o. Ìmọ̀ ẹ̀ subscribe sí ìkànnì Yorùbá Broadcasting Network YBN kẹ́lẹ́ bá máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò àti ìròyìn wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan ìfìfọ́nránṣẹ́ fi wò wá ẹ̀rí ybn tí wọ́n ẹ̀rí subscribe button ẹ tẹ̀ ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́rìí aago dúdú kan níbẹ̀ tẹ méjèèjì kí wọ́n lè bá máa ta yín lólobó ní ìgbàkúgbà tí a bá ń fi àwọn ìròyìn wa ṣọwọ́ bákan náà ẹ rí nọ́mbà kan lójú fọ́nrán yìí ẹ tẹ ybn ṣọwọ́ sí nọ́mbà yìí kọ́ lè bá àsọyún pọ̀ mú gbogbo àwọn ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ wa ní ìkànnì yorùbá broadcasting network ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di